والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أتسي علي يقول تسجيونا يا لوري أموكني وما واسي صلاة لمسلاسي kèsì pé ká lẹ́kì kálé wa à ń pèpè fún sọ́láàtì ìwọ ọ̀wá kí wọ́n láǹfààní mọ́ṣáláṣí torí ẹ̀ ló ṣe jẹ́ pé mọ́ṣáláṣí ilé ọlọ́run ẹnìkan yìí sì yan mọ́ṣáláṣí lòdì àfikọ́jọ́ tọ́ lọ torí ẹ̀ eléyìí tẹ́ ti yan mọ́ṣáláṣí lòdì ó ti tó o ẹ̀jẹ̀ ká gbìyànjú nísìnyí ká sọ̀rọ̀ ẹ̀ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ilé ọlọ́run ibẹ̀ ni wọ́n ti máa ń sin lọ èèyàn máa bá dáadáa pàdé mọ́ṣáláṣí ni èèyàn ò ní jẹ́ni tó ṣe pé ọkàn rẹ̀ ọ̀rọ̀ mọ́ mọ́ṣáláṣí kọ́ máa sòrí rẹ̀ nínú àwọn ẹni méje tánàbí sallallahu alaihi wa sallam tó sàlàyé pé ọlọ́run ọba yóò fi sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ọjọ́ ńlá tí ò ní sí bòjì mí máa fi tọ́lọ́run ọba òun náà ni rajulun qalbuhu mu'allaqun bil masajid arákùnrin kan tó ṣe pé ọkàn rẹ̀ rọ̀ mọ́ mọ́ṣáláṣí ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bó fi sábẹ́ mọ́ṣáláṣí wà bẹ́ẹ̀ àdúgbò ẹ̀fọ́lọ̀ kọ̀mọ̀ sí mọ́ṣáláṣí lọ́pọ̀lọpọ̀ máa ń pariwo kò sí mọ́ṣáláṣí lọ́pọ̀lọpọ̀ ń pariwo à ń tó wá ń dá wọn lẹ́kùn pariwo kí lẹ̀ ń pa sórí bàbá tó ní mọ́ṣáláṣí á tó sùn lọ́ọ̀nù ẹ wá iwájú ilé ẹnìkan tẹ́nísì ẹ máa pèpè fún sọláàtì ẹ máa kójọ sí sọláàtì mbẹ ọlọ́run aláàánú orí pẹ́ǹsì bá ọlọ́run mú mọ́ṣáláṣí wá ń jọ kan bóyá wá nìwọ mọ́ṣáláṣí tó ń bẹ́ńbẹ́ òun ti ẹ̀ dọ́ ọmọ mọ́ṣáláṣí Ramadan náà ló dé ni wọ́n mọ̀ pé mùsùlùmí ni wọ́n náà Ramadan náà ló sì ti ń tàn lọ yìí o Ramadan náà ti ń kó gbáálé títí Ramadan náà bá tán tí ò tún ní di ẹni tá a fẹ́ kú mọ́ṣáláṣí bí tó ò ní dẹni tá a fẹ́ kú mọ́ṣáláṣí bí tí lè má mọ́ ọmọ wa pariwo pé ń bolo ará àdúgbò yìí lọ o wọn lọ́ọ́ fi kàn wọ́n tún padà fi tí wọ́n wà tẹ́lẹ̀ ni kí ló máa ń ṣe ọmọ èèyàn tó fi jẹ́ pé tí Ramadan náà bá dé wọ́n sin lọ́n jọjọ́ wọ́n ń retí kí Ramadan náà lọ kí wọ́n tún padà sórí ṣíṣẹ́ lọ́n lójú méjèèjì nígbà tó sì jẹ́ pé ọba tó ní Ramadan òun náà ló lóṣù Shawwal òun náà ló lóṣù gbogbo kò sì sí ìgbà tí Ọlọ́run ọba ò lè pa irú ẹ̀ kò sì sí ìgbà tí Ọlọ́run ò lè sóore fẹ́rú ẹ̀ kò sì sí ìgbà tí Ọlọ́run ò lè pé káyìdọ́ ṣẹlẹ̀ sẹ́rù Ọlọ́run ọba là á máa sìn gbogbo ìgbà ní gbogbo òpó tá a bá bára wa ẹ dákun ẹ já gbìyànjú jàmáà bí ọ̀pọ̀lọpọ̀ nu àwọn èèyàn tí wọ́n dáná mọ́ṣáláṣí ti dẹni tí wọ́n dáná nísìn ọlọ́run má jẹ́ ká pòórá parí máa yé la o ẹ á máa wá sí mọ́ṣáláṣí ẹ á máa wá sí mọ́ṣáláṣí nítorí bá méjì sì kọ́ nítorí pé ni ha ó sí ẹni tó kú jama tí ò ní kábàámà ọba àjẹni ọlọ́run ọba àtijọ́ dáràn kò sí ẹni tó kú tí ò ní kábàámà àdéhìí ló sọ bẹ́ẹ̀ kí ni àbámọ̀ àtẹni rè àbámọ̀ rẹ̀ ni pé ìbáṣe pé mọ̀ pé ń bọ̀ ni ìbáṣàlẹ̀ kún dáadáa àbámọ̀ àti aláìdáa òní pé hàn tó bá yẹ pé mo bá rí tamí lólobó pé ń bọ̀ ni èmi náà bá ti dẹni ọlọ́run bá ti di mùsùlùmí ẹni tó nílá káì ló máa ń gbọ́rọ̀ ẹni tẹ́mi sì ń bẹ lára rẹ̀ ló máa ń pùwàdà torí tẹ́yìn bá ti kú àpèwàdà báwò tálẹ́ni tó gbọ́ pé ń gbà wọn gbé dé sáré lọ́wọ́ ìgbà wọn gbé dé sáré ìlú túbá ọlọ́run mẹ́jọ èyí tó ṣe tó fi dípò kó láyé náà ni torí ẹ ẹ má gbẹ̀yìn ẹ má jẹ́ agbẹ̀yìn má níbi sísun lọ ẹ má jẹ́ agbẹ̀yìn má níbi sísun lọ. èyí tó ń wá dáadáa ọ̀dọ̀ ọlọ́run tó ní kó sùn yìí lọ́wà èyí tó ń ṣe ń bẹ̀rù láìda ọ̀dọ̀ rẹ̀ náà lọ́wà èyí ti rí tó fi wá finú fẹ́tọ̀ tó wá jẹ pé ọ̀n takùtọ̀ lọ náà ò fẹ́ láti á máa wá sí mọ́ṣáláṣí pàápàá jùlọ ọkùnrin tó bá ti pèpè fún sọ́lá àti wá sí mọ́ṣáláṣí kò dín kankan kò fún ọ yóò tún lé ọkùnrin dáadáa ni ó rẹ ni tí wọ́n wá sí mọ́ṣáláṣí tí wọ́n á ti sọ̀rọ̀ àtúnjọ máa gbogbo èèyàn dà mọ́ mọ́ṣáláṣí wọ́n mọ́ mùsùlùmí ibikíbi tí wọ́n ti pàdé nínú ìlú àbí níbòmíì wọ́n máa kíra wọn kì í pé òun rọ́ máa yọ̀ òun rọ́ máa yọ̀ ẹnìkan mọ̀ wá bí kí gbolo ti máa pé à ẹnìjọ́ ẹgbẹ́ ojoojúmọ́ là ń pàdé ní gbóòní ṣe mà tọ́ bẹ́ẹ̀ náà tí nǹkan kan bá ṣe ọ́ tí wọ́n fi ọkùnrin mọ́ṣáláṣí ó rí i pé àwọn èèyàn ti kóra wọn délé rẹ̀ àárí lágbájá sí òsì àárí lágbájá sí òsì ọmọ ìyàwó ló tún ju eléyìí lọ tí dáadáa bá ṣẹlẹ̀ sí ọ àwọn náà lọ sọ fún pé dáadáa ṣẹlẹ̀ sí ọ àwọn náà ní ó tún wá bọ ọyọ tá ìdá bá sì ṣẹlẹ̀ àwọn náà ní ọbọ kẹdùn òfin á ló dé tàn sá fún mọ́ṣáláṣí kí ló dé tàn sá fún mọ́ṣáláṣí torí ìsìláàmù ẹsẹ̀ sàǹsàn ní gbogbo ìgbà ní gbogbo ìgbà tó ráwọn ẹni bú àwọn olórí ibú àwọn lẹni tí èsì náà àfi lóṣù Ramadan ìdíjà fi jẹ́ ní ibú olórí ibú òun náà ní wípé oṣù míì ti ń bẹ láyé tẹ́ ẹ̀ fi sin lọ́run kí lẹ fẹ́ sọ fọ́nà nǹkan ẹ̀ fi ṣe téèyàn fi wá sórí ibú sàǹsàn torí délé ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹjẹ́ ajẹ́ni tí wọ́n mọ̀ wá sí mọ́ṣáláṣí ló lè má wá sí júmọ́ à ló lè má wá sí jàmá à sọ̀láàtì júmọ́ à tó o bá nídìíwọ́ ṣẹ̀rí àgbà kó o lè má wá bákan náà ẹni tó nídìíwọ́ ó lè má wá sí jàmá à àmọ́ ru àwọn àdíwọ́ wò ru àwọn àdíwọ́ wò bí kápẹ́ lágbájá tí ò sí dàrí yín ní jàmá lásùbà àtòní tí wọ́n sọ pé ha ìgbẹ́ ní tàmí làmù ìgbẹ́ ní tàmí làmù tó mo fẹ́ gbé mo gbé bí kí n lè wá ṣùgbọ́n gbẹ̀yìn ọ̀jẹ́ sọ eléyìí ìdíwọ́ ni àbótẹ́ tí wàá mọ́sálásí ìgbẹ́ ìgbà bẹ̀rẹ̀ sí ní dànù rẹ rú ìgbẹ́ ìgbà bẹ̀rẹ̀ sí ní dànù rẹ rú ló bá dìde láti lọ yanjú tìgbẹ́ rígbẹ́ ìyọnilẹ́nu kátúgbà lọ́rọ̀ kan tá a fẹ́ sọ ó lè rí sọ ó lè rí sọ so ó wá dìde ọlọ yanjú tìgbẹ́ jẹ̀mọ́ àfi bọ́ ọmọ ọlọ́wọ́ kò sí ní tó mbẹ́ bákan náà èèyàn jẹ́ ẹni tó ṣe pé òun pẹ̀lú àwọn èèyàn kan ni wọ́n jọ ń kọ́ wọ́n rìn wọ́n fi wá sí àyè ibì kan so ẹrú àǹbá nígbà tí wọn pèpè fún sọlá ló tó ń bá ní kó wọn dúró ṣe sọlá àwọn èèyàn yóò lọ́mú lọ ohun ti dábì kan máa ń bì àdúgbò tá a wá yìí dábì kan máa ń bẹ ọlọ́mọdé àpò kéèyàn sọnù so báyà tí ìjọba bá bọ́mọ lọ àbí jọmọ́ àmì torí eléyìí kò sí tó burú mẹ́ téèyàn bá ń bẹ̀rù pé nǹkan kan lè ṣe ẹ̀mí òun àbó lè ṣe dúkìá òun kò sí tó burú kọ́mọ́ wà sí jọmọ́ bí ká pé ìlú tó ń gbé gbogbo ẹgbẹ́gẹ́ gbogbo ẹgbẹgẹ bí lọ́ba amákedere mi àbá jáde aburú lè ṣẹlẹ̀ sí aburú lè ṣẹlẹ̀ sí bí ká gbọ́n ajigbé bí ká pa àwọn ẹni láabi kan wọ́n sá ní nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ bí wọ́n máa ń gbèrú ìlú bá so kò sí wàhálà tonti kó náà yẹ kó tètè bára rẹ̀ sọ̀rọ̀ kókó ń bẹ̀ ń kọ́ wábi tó dáa lọ gbé bákan náà tí ẹ máa ń bẹ̀rù pé tí bá ní kí n lọ sí sọ láti ọjọ́ máa ń kálí ṣe dúkìá mi máṣíìnì rẹ tó páàkì kalẹ̀ àwọn apọmọlẹ́kúnjayé wọ́n lè túbọ̀ gbé machine rẹ̀ ńgbà wọn bá ti tún orí sí wọn á sì tààrù wọn bá tààrù wọn á gbé lọ́mọ ọlọ́ ń bọ̀ pé wọ́n lè jí machine rẹ̀ gbé so ní jama àfi bọ́ ọmọ ọlọ́wọ́ àbí ní juma àfi bọ́ ọmọ ọlọ́wọ́ kò sí ní tó burú ń bẹ̀. bákan náà tó bá kójú ń rọ̀ òjò tí wọ́n ń rọ̀ yìí báyìí ó ń rọ̀ wábi wọ̀ sí ó ń rọ̀ yéye lọ́nà tó fi jẹ́ pé kò lè rọ̀ yẹn lọ́rùn láti larí bójú máa bọ̀ wá sí mọ́sálásí láti wá sí solatul jumu'a àbí jamaa kò sí ní tó burú kò sí ní tó burú pé kó o ṣe solatu ń bi nílé rẹ kò sí ní tó burú nù eléyìí báyìí torí pé sunna gan fi hàn wá tó jọ máa ń rọ̀ tó bá lágbára ẹni tí ń pèpè fún solat lẹ́yìn tó bá sọ pé hayya ala al-falah yóò fi yá àwọn yẹn pé sallu fi rihal sallu ẹ máa ṣe solatu nù lẹ́yìn ẹ ṣe solatu nù lẹ́yìn bákan náà tó bá pẹ́ ẹ̀rọ̀ fún wọ́n pọ̀ jọjọ lójú ọ̀nà débi pé gbogbo ibi téèyàn ti ẹ̀lẹ́ kẹsẹ̀ bọ̀ téèyàn ra pé ń pẹ́ ẹ̀rọ̀fọ̀ yìí kò sí àyè kò sọ́nà tọ̀ kò sí wàhálà èèyàn lè ṣe sọ láti rẹ̀ níbikíbi ó lè má wà sí jàmá bákan náà tí ìjì burúkú bá ń jà ìjì burúkú ń jà ẹ̀ńdọ́gbádùn náà ló lè sin náà wọ́n wá lárí bọ ìjì burúkú àárẹ̀ burúkú kan wá rọ́ọ̀lù ìsìlámù ọ̀gbà ó ṣe sùúrù rẹ̀ ó lè ṣe sọ láti níbi tó bá wà bákan náà ẹni tí wọ́n gbóúnjẹ kalẹ̀ síbi sì ń pa ebi ń pa wọn sì gbóúnjẹ kalẹ̀ kò sì sẹ́ni tó di ọlọ́nà láti jẹ kò sí ní tó burú kọ́kọ́ jẹun ná oúnjẹ tó ń bá wa ń jẹ wa mú pizza máa gbọ́n mọ́ ọ lọ́wọ́ kò sí ní tó burú mẹ́ àmọ́ máa sọ di ojoojúmọ́ bàbá ti sọ di ojoojúmọ́ pé tọ̀ màmá ti gbé màmá ti pèpè fún sọ láti ìgbà náà lóúnjẹ tiẹ̀ délẹ̀ hmm, màmá ti pèpè fún sọ láti ìgbà náà lóúnjẹ tiẹ̀ délẹ̀ eléyìí burú o eléyìí burú bákan náà ẹni tó yẹ pé iṣẹ́ ìtọ́jú aláàárẹ̀ ní í ṣe gẹ́gẹ́ bí àwọn medical doctor tí ń tọ́jú aláàrẹ̀ àbáwọn nurses àwọn nurses tó ṣe é ké àwọn máa mójútó àwọn máa mójútó ọ̀rọ̀ aláàrẹ̀ lọ́sípítù irú àwọn wọ̀nyí báyìí tó jẹ́ pé ìtọ́jú aláàrẹ̀ àbí àmójútó aláàrẹ̀ inú lè dí wọn lọ́nà láti mọ́ àti júmọ́ àbí láti wá sí sọ̀dátù jẹ́mọ́ àwọn ọ̀sẹ́ lọ kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ nítorí pé ìyànjú tó ń gbà òun náà ni àti gba ẹ̀mí là ìyànjú àti gbẹ̀mí là kò sí tó burú mẹ́ kéèyàn ti torí rẹ̀ kọ́ mọ́ wá sí jẹ́mọ́ àbí torí ẹ̀kọ́ mọ́wàá àti júmọ́ àkóso tó burú bákan náà ti ṣiṣẹ́ ọdẹ wọn ní kó máa sọ bìkan máa sọ ẹnu ìlérò yìí máa sọ ẹnu ọ̀nà yìí báyìí ẹni torí kí ẹni tá a fún láyè tá a fún láṣẹ kọ́ má bàa wọlé ẹ̀ẹ́n so tí ọba ti fi bẹ́ẹ̀ lẹ̀ láàrin ìṣẹ́jú péréte báyìí báyà wọn ní láàbí o àwọn olú àǹfààní yìí wọn bá rọ wọlé tọ tó bá jẹ́ pé irú sẹ́bà ni wọ́n bá yàn láàrú tó ń ṣe tó bá jẹ́ pé òní òní mọ́ wá sí jàmáà kò sí ní tó burú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àwọn àwọn ọmọ ológun àtàwọn oníṣẹ́ ètò ààbò gbogbo ní àwọn ọlọ́pàá àti àwọn àwọn elétò ààbò ẹni làbò òlu so gbogbo náà àwọn wọ̀nyẹn tó yẹ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ takuntakun ni so tí oníkálukú wọn tí wọ́n bá kú lẹ́nu ibi tí wọ́n fi wọ́n sí so ó ṣeéṣe ká burú kọ́ ya wọ̀lú wá báwọn èèyàn ó ṣeéṣe ká burú kọ́ ya wọlé wá báwọn èèyàn so iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn iṣẹ́ tó pàtàkì ni tí wọ́n bá ti torí rẹ̀ tí wọ́n bá ṣe sọ̀látùl jàmáà àbí wọn ò ti sọ̀látùl jùmọ̀ eléyìí sì nídìí lábẹ́ òfin ṣẹ̀ríà. bákan náà àwọn panápaná ń tọ́ àwọn panápaná tó ṣe pé àwọn náà ń bẹ lórí pé ilé kan ń jó àbí kíní kan ń ṣe wọ́n ń paná rẹ̀ wọ́n ń paná rẹ̀ wọ́n ń paná rẹ̀ orí rẹ̀ ni wọ́n wà ní lásìkò sọ̀láàtì tó orí rẹ̀ wọ́n wà lásìkò jùmọ̀ tó gbogbo àwọn eléyìí báyìí iṣẹ́ tí wọ́n ṣe ó wúlò fún àlòmọ́ yóò ti ṣe sábàbí àti dínà burúkú pọ̀ tí àkókò sọ̀láàtì bá tó táwọn eléyìí báyìí tí wọ́n sì ń bẹ lẹ́nu iṣẹ́ wọn àwọn sọ́jà ń bẹ lẹ́nu iṣẹ́ wọn àwọn ọlọ́pàá ń bẹ lẹ́nu iṣẹ́ wọn àwọn panápaná ń bẹ lẹ́nu iṣẹ́ wọn civil defence àwọn náà ń bẹ lẹ́nu iṣẹ́ wọn láti wá kí ààbò kọjọba nínú ìlú àbí láyé ibi tẹ́ wà tó bá ṣe é pé iṣẹ́ tí wọ́n fi lé wọn lọ tí wọ́n yàn láàyò tí wọ́n ṣe tó sì ní í ṣe pẹ̀lú bí àlàáfíà ti ṣe wà iná ni wọ́n wà lẹ́nu rẹ̀ tí ò jẹ́ kí wọ́n láǹfààní àti wá sí júmọ́ àbí jàmáà àwọn eléyìí o wọn ò wọn sì sọ̀ látò bóhó dípò sọ̀láàtì jumu'a wọ́n sì dá sọ̀láàtì ṣe dípò kan wá ṣe jàmáà nígbà tí ìdíwọ́ bá wà fún un. wáyé o mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo tí máa pa ìrojú báyìí gbogbo tí máa ká ìrojú báyìí tí èjì kéèyàn ò lè ṣe tọ́lọ̀ tí èjì kéèyàn ò lè ṣe sọ̀dá agbọ́dọ̀ jìnnà sí agbọ́dọ̀ ṣọ́ra fún bákan náà gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú bíba àkókò jẹ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún un mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo tó lè kó nira bá ní lára mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo tó lè ba làákà ẹni jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí nítorí pé gbogbo àwọn nǹkan tó bá ti lè kó irú àwọn àníra bẹ́ẹ̀ bá ní tí ò ní jẹ́ ká lè sin náà tí ó mú ká bàtìkò wa jẹ́ tí ó mú kí ìnira ṣe wá lára àti làákà ìwà dájúdájú ìwọ ló máa ń jẹ ọ lábẹ́ òfin ọlọ gẹ́gẹ́ bí kéèyàn máa ta tẹ́tẹ́ kéèyàn máa ta tẹ́tẹ́ kó máa ta káàdì so eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run haram ni. akẹ́nà ìfẹ́ jókòó ti lúdò ẹ máa tayò ọlọ́pàá kí ẹ máa ta gbogbo oríṣiríṣi ọlọ́kan ọ̀jọ̀kan ayò eléyìí tó kúnlẹ̀ ayé jọjọ ní ìsinyìí báyìí ìdí rẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ ó jókòó sí wọ́n fi pèpè fún sọ́lá tí kò ní dáhùn wọ́n máa pé hayya ala sọ́lá ẹ̀ wá wá ti yọgbọ yóò sì kọ tẹkùn sí wàlà hàwùlà wàlà quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́ rí yẹn gbogbo ní tí ọ̀dà gbogbo aburú ayé yìí iná ni wọ́n tẹ́ bàtì àmọ́ tó bá kàn wá sórí rẹ wá sí dáadáa kọ́dà àwọn tó máa sọ fún pé àà bàbá kúdí ebi mùsùlùmí ni ebi mùsùlùmí ni yẹn inú wọn pè pé kẹ́ wá mọ́ṣáláṣí yóò di sọ́nà ọ̀fẹ́jọ́ mi sùn ni bí Yorùbá ti wé ni sọ́nà ọ̀fẹ́jọ́ mi sùn ni bí gbogbo àwọn àṣàkáṣà àṣà àtẹni tí òun máa ń tọ́ ń pè nínà sọ̀rọ̀ pé iná àtàkùn yà mọ̀ bí iná tilé ayé ni iná tilé ayé nínú àdìsí anábì sallallahu alaihi wasallam ìdá kan ni nínú àdọ́rin iná mọ̀ ìdá ara rẹ̀ tilé ayé yìí kátó wá pé wọ́n sì wá lọ́ máa ná yá gbọ́rọ̀ kí gbogbo nǹkan ó tó di pé yọ má jẹ́ kí ṣètọ́ ni ọjọ́ wa lérí ọjà. wàyí o àwọn nǹkan tó lọ́n ṣe léèwọ̀ tí mú ni má ṣe tọ́lọ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i á máa mu sìgá kí ni wọ́n ń gbà ń di sìgá gan-an rí tó bá mọ lórí pépì rẹ dúdú ó dájú pé èwo dínkì ètè dúdú bàjẹ́ ahọ́n tó dúdú tẹ̀lé eléyìí ti ṣàpèjúwe pé inú eléyìí ó dúdú pọ̀ nítorí ti mú kété dúdú táhánà tó tẹ̀lé ah inú ó dúdú pọ̀ yóò dàbí kọ́ńtà ni tí wọ́n ń dà sí títì la hawla wala quwwata illa billah bákan náà àwọn míì àwọn tiẹ̀ jẹ́ pé igbó igbó gan-an làwọn fà igbó gbogbo àwọn kan wọ̀nyí haramu islam ọgbà kí mùsùlùmí wọn máa mú mú kú mu gẹ́gẹ́ bí òsì gbà kéèyàn máa jẹjẹ kújẹ á máa mutí á máa mú gógóró sẹ́pẹ̀ pẹlẹbẹ ẹ̀ẹ́n kìnnìkan burúkutu ẹ̀ẹ́n kìnnìkan tíkà gbogbo ẹ̀ lóríṣiríṣi tí wọ́n mú kò sí tàbí ṣùgbọ́n gbígbé gbogbo nǹkan yẹ ìwọ ni o wọ́n sì máa dín ní lọ́nà láti ṣètò lọ́nà. àwọn tó mú kó kí nǹkan àwọn tó yẹ pé gbaná ni gbaná ni tiwọn wọ́n ń gún lábẹ́rẹ́ wọ́n sì tún kó jẹ ní tablet gbogbo òmùkùmù eléyìí ò nídìí kíjọba ṣẹ̀ṣẹ̀ sọ pé ẹ má mú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ya wèrè ní ìsìn látàrí àmukòkì ọkọ̀ pé ìjọba náà ọ̀rọ̀ tiẹ̀ náà kù díẹ̀ púpọ̀ níṣẹ́ ni wọ́n gbọ́dọ̀ mú kókìn ẹ̀sìn ń wò wọ́n àràn wọn mọ̀ gbogbooro ẹ̀ní wọ́n gbọ́dọ̀ mú kókìn ẹ̀sìn ń ha ha ewé nìyàtọ̀ kí ni kókìn máa sọ wọ́n dà láìda tó sọ dà ní síbi eléyìí níjọba tó bá fẹ́ kásẹ̀ ìbàjẹ́ ńlẹ̀ kọ́ ni kí ẹ ti kọ́ akádàjì fìdájì kì í ti pa kádàjì dádàjì sí so ìjọba gbọ́dọ̀ jẹ́ni tó ṣe é pé tí wọ́n bá mú àwọn èèyàn wáwọ́ ìbàjẹ́ kó mú wọn wáwọ́ rẹ̀ tán ni ẹ rí èyí ti rí tó fi jẹ́ pé a ní àwọn ìgbìmọ̀ tí wọ́n gbójú ti tí wọ́n gbógun ti àmú àwọn oògùn olóró àmú àwọn àmúkùmù bí àwọn tí ń mu gbó àtàwọn tí ń gbin gbó àtàwọn tí ń ta gbó kí ló dé tí ìjọba ò tún dojú ìjà yìí náà kọ àwọn tí ń mu sìgá àbáǹfààní wo lọ́wọ́ àánú sìgá ganan rí bẹ́ẹ̀ bá rí àǹfààní kan mú wá fún sìgá ó dájú wípé kò yẹ kẹ́ ẹ sọ wípé káwọn èèyàn má mú gbó ma nítorí pé àti sìgá àti gbó sáfù kan náà ni wọ́n jọ tò sí sáfù kan náà wọ́n jọ tò sí èyí ti rí tẹ́sí wá sọ pé wọ́n gbọ́dọ̀ mú gbó tẹ̀sí gbà wọ́n láyè kí wọ́n máa mú sìgá bẹ́ẹ̀ dọ̀tún bẹ́ẹ̀ dọ́sì ẹ̀rì kan ta sìgá ni láwùjọ wa gbogbo àwọn sìgá tamẹ́ríkà ń bẹ́ńbẹ́ tàwọn yúróòpù ń bẹ́ńbẹ́ táfíríkà yìí gan bẹ́ńbẹ́ tí nàìjíríà gan oná gbẹ́yìn làhàwùlà wàlà quwwata illa billah. ìmúkùmù ni ìmúkùmù ni àwọn òṣìṣẹ́ ètò ìlera lọ́sítò àwọn ló lè sọ àwọn ló lè sọ kí ni pàṣẹ́ntéèjì àwọn onísìgá nínú àwọn ẹni tí kú burúkú ń pa nínú àwọn aláàárẹ̀ tó ń gbé wá sọ́sítò àwọn ló lè sọ kí wọ́n láǹfààní tó wà nù sìgá gan-an náà rí ìjọba wa ni ẹ ẹ máa kọ́ sára gbogbo àwọn páálí sìgá o wípé sìgá léwu fálàáfíà ọmọ èèyàn o àà àmọ́ kó léwu fálàáfíà ọmọ èèyàn àsìgbà kí wọ́n máa tà kí ló dé ṣé sìgá dàbí àmàlà tá à ń jẹ ni ó dà gẹ́gẹ́ bí àmàlà tó bí àbùlà sẹ́nu tó ti wáyé pé bẹ́ẹ̀ la àmàlà tó bí àbùlà náà rí ìṣèlú ẹ̀ kọ́ kọ́ sí ara àmàlà náà yìí pé tọ̀ àmàlà léwu fálàáfíà ọmọ èèyàn o káwọn arẹ́ni tó tún jẹ máa èyí ti rí ẹni kí wọ́n kọ́ sára pálí sìgá ipò léwu fàlàfin ọmọ èèyàn ẹ sì gbà wọn láyè kí wọ́n máa tà àbà tá a bá ti sọ pé kinní kan ọ̀dà a gbọ́dọ̀ tún gbà láyè mọ́ a gbọ́dọ̀ tún gbà láyè mọ́ torí òfin ọlọ́run bá sọ pé haramu ni sìgá gbogbo làákà ìláyé náà sì mọ̀ pé aburú ni kò sí dáadáa kan nù sìgá aburú ni kò sí dáadáa kan mẹ́. arákùnrin kan ọbẹ̀ ibi tí wọ́n ti ń ṣe sìgá wò ní Amẹ́ríkà ibi tí wọ́n ti ń ṣe road mask ọbẹ̀ bẹ̀ wò so ma tí wàá ile ilé sìgá ìbáyìí ó wá ní tó ń ṣàkíyèsí òní pé gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ nílé yìí kò sí ọ̀kan nínú wọn mu èyí ti rí tó jẹ́ pé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sẹ́yìn rọ ẹ̀ fi síra yín lọ́rùn à ń bọ̀sibọ̀si pé ẹ̀ fi sọ ọmọ yín bì kí ló ṣe yín sẹ́yìn mu ó wá lòun wá ta nílé ṣàlàyé ìdí fóun nínú àwọn òṣìṣẹ́ ilé sẹ́yìn ló wá sọ fún yín pé kọ́ dàkùn ìbéèrè kan ló ń fẹ́ ṣe wọ́n sì ń fẹ́ kọ́ sàlàyé fún un sọ arákùnrin wa sọ pé gbogbo tó bá fẹ́ bí òun wọ́n sàlàyé fún un ṣùgbọ́n under condition pé yóò fún un ní ogún dọ́là tó òun fi jẹun lónìí àtúnwò àtìyàwó so ẹni tí ó wá fẹ́ ṣèwádìí wa ni à kìí ṣogún dọ́là lásán máa ń fún ọlọ́gọ́rùn-ún dọ́là inú ọmọ amẹ́ríkà ìbàdàn ó ní ọwọ́ adágbà fún un tó wọ́n fi kú lẹ́nu iṣẹ́ tí wọ́n fi láǹfààní àti ṣe àwọn àbẹ̀rẹ̀ tó ń bá fẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n táwọn á pàdé wọ́n á bí léèrè èyí ti rí tó fi jẹ́ pé adúrú ẹ̀yìn tẹ̀ ń ṣiṣẹ́ ń diṣẹ́ yìí báyìí òṣìṣẹ́ tó ń lọ bí ẹgbẹ̀rún méjì àwọn arẹ́ nìkan nínú yín tó ṣe yí pé ó mu sìgá arákùnrin yẹn bẹ́ẹ̀ ni ó ní kódà gbé ẹni tí máa ń ti mu sìgá tẹ́lẹ̀ ṣáájú kó tó darapọ̀ mọ́lẹ̀ à ń ṣe sìgá ẹnìkan yìí ṣe wáàzí fún wa pé ẹ má mu sìgá má tí gbogbo wọn fi pa sìgá tì bóyá lè rí sẹ́yìn fi ń pa sìgá tì bẹ́ẹ̀ ṣé ń gbà mí ọlọ́run àmọ́ gba ìbàjẹ́ kù lọ́wọ́ àwọn èèyàn tó ń ti pé wọn ò rí olùmọ̀ọ́ká ṣàlàyé fún wa pé kìnní yọ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ kí ló dé tẹ̀ ń fi ń pa sìgá tì tẹ̀ fi mu sìgá bẹ́ẹ̀ ó ní nítorí wá rí mi nítorí wá rí ibi iṣẹ́ yìí iná ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tí mo sìgá gan pa sìgá tì kí lójú yín rí ó ní sìgá tí wọ́n ń tà fáwọn èèyàn táwọn ń ṣe wọ̀nyí báyìí kì í máa ṣe sìgá tí ó ṣe pé àtàrí ewé tòbákò ni wọ́n ti ń ṣe kì í ṣe ewé tòbákò ni wọ́n tún fi ń ṣe mà sìgá ti di tó pé ìgbẹ́ ẹṣin ìgbẹ́ ẹran ìgbẹ́ màálùú ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀yìn ni wọ́n fi ń ṣe sìgá nìsín torí wọ́n ti rí pé táwọn bá ní káwọn máa dúró de ewé tòbákò yóò máa pẹ́ so wọ́n á mọ bí wọ́n ṣe máa ń ra gbogbo àwọn ìgbẹ́ àwọn ẹranko wọ̀nyí báyìí wípé ni wọ́n fi ń ṣe sìgá nìsín nígbà tó jẹ́ pé wọ́n ti develop technology gidigidigidi bí ó ṣe bá wọn gbẹ́ tí ó ṣe fúrúfúrú tí gbogbo ọ̀dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé wé ni so wọ́n ti wá ní àwọn flavours tó yẹ kí wọ́n fà sí lára tí wọ́n máa tí wọ́n máa ṣe fíkánfíkán nímú àwọn ẹni tí mò ń kú mu pé ó oh, tobacco lélẹ́yìí tobacco lélẹ́yìí wọ́n á pè the best tobacco money can buy tani ni mo kù mu tani so ó ní ìdí nù kálukú ti wá rí i pé ẹ́ẹ́ ṣé dáhùn kó nínú ìdí nu tó fi jẹ́ pé ẹni tí mo sìgá kan pàtì ńgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ń lé iṣẹ́ yìí tọ́lá tiẹ̀ jẹ́ wí tòbákù náà ni ìwọ lọ́ọ́ dá ń bẹ̀ ìwọ lọ́ọ́ dá nínú ọmọ òfò kò sí ìtọ́ dá ń bẹ̀ ọlọ́run dàkú má sì wá lẹ́ni tí ọmọ fowó rẹ̀ bá ń tó kó parun bá lọ ń gbọ́ yẹn o lọ́wọ́n pé ọlọ́mọ awúkọ́ burúkú tí ọmọ awúkọ́ nígbà tó ṣe pé kinní kan ó kọ́ kọ́ tiẹ̀ gan wọn ò ikọ́ ń ti burú jù ikọ́ ń burú jù kódà ìfúnfẹ́ jama torí ẹ̀ ìmúkúmù yìí náà ni sìgá tó mú yìí náà ni àná gbé yàn lọ́sọ̀ síbítù tó lórí pé mu sìgá wọ́n sì tún ní kí wọ́n yí ọmọ bóun mú sìgá wa torí pé sìgá ti di atẹ́gùn tó ń mi ah, ah. sìgá ṣe datẹ́gùn téèyàn mi sìgá ṣe datẹ́gùn téèyàn mi gbogbo irú àwọn kan wọ̀nyí kì í jẹ́ kéèyàn ò lè ṣètò lọ sọ́ọ̀sì sìgá lọ́wọ́ àmú lọ́mọ bọ̀ àmọ́ síláṣí àbẹ́tí ló mú àbẹ́gbogbo ló mú tọ́mọ bọ̀ àmọ́ ẹ̀yin tó ti kọ́ sílẹ̀ ń tà tí wọ́n fi ń sọ̀rọ̀ aburú là ń ṣe o aburú là ń ṣe bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ta sìgá bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ta gbó bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ta kokéèn bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ta gbogbo òmùkùmù nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ṣe nǹkan kan léèwọ̀ èèwọ̀ lówó rẹ̀ náà máa jẹ o bákan náà ká jókòó síbi tẹlifíṣàn ká máa láwo bọ́ọ̀lù àbí prógráàmù kan ẹ̀hìn ká máa pèpè fún sọ̀láàtì ká má dìde ká má lọ aburú ni gbogbo eléyìí báyìí ẹnì kan sì ní máa ṣerú ẹ̀ kórìí dáadáa gbà lọ́dọ̀ ọ̀nà. eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò rúdáwà bùsọ̀ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní